وما أرسل رسله وأنزل خطبه إلا ليقوم الناس بالحق فالله سبحانه وتعالى هو الحق وخلق خلقه بالحق لغاية وحكمة عباد الله وهذا الإنسان ليس بدعا بين المخلوقات فلم يخلقه الله سبحانه وتعالى عبثا ولم يتركه صدا وإنما خلقه ليكون خليفة في هذا العصر يعمرها وفق منهج الله سبحانه وتعالى فيحقق بذلك غاية لذلك غاية وجوده التي قال سبحانه وتعالى فيها وما خلقت الجن والعين إلا ليعبدون فقد أمر الله تعالى للخلق أن يعبدوه وأن يفردوه بالعبادة والتوحيد وهذا هو ما جاءت الرسل عليه الصلاة والسلام للدعوة إليه منذ أهل النوح إلى أن ختموا بنبينا محمد صلى الله عليه وسلم وهذا توحيد عباد الله هو الذي جاءت به الرسل مبناه على أن الله سبحانه وتعالى واحد في ملكه في ملكه وأفعاله لا شريك له وقل إن شئت يا أخي المسلم أن التوحيد ثلاثة أقسام توحيد الربوبية وتوحيد الألوهية وتوحيد الأسماء والصفات والتوحيد الربوبية هو اعتقاد أن الله تعالى هو المفرد بالخلق منذ البداية أخرج الله تعالى الحي من الميت والنفع والضر فهو كله بيد الله سبحانه وتعالى فهو النافع الضار ولا يملك العباد لأنفسهم شيئا من ذلك قال سبحانه وتعالى قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله أتعطف العباء عليكم إكيا الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. kútùbà wa lénìí yóò máa dá lórí fọ́nlù tawhid ọlá àǹfààní àti oore níbẹ̀ níbi àtàwhid. kí la ń pè ní àtàwhid? tá máa tán pè bẹ́ẹ̀. bá wọn ń ṣàlàyé ọlá tí ń bẹ ń bẹ yóò jẹ́ a lè à ń gbà tá máa tọ́pẹ́ ń ta òfin kákan sọlá tí ń bẹ ń bẹ oore tí ń bẹ ń bẹ àǹfààní tí ń bẹ ń bẹ téèyàn bá máa bá wọn lọ sẹ́ ìtọ́pẹ́ ní tàwọ́fíì ó ní ìfúrọ́dùn lọ́hìn subhanahu wa ta'ala. òun ni ká fi ọlọ́run ọba láso ká fi ọlọ́run ọba láso níbi àwọn iṣẹ́ tó máa ń ṣe ìyẹn ni pé gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun ni ká gbà pé nìkan ló lè ṣe é ẹnìkan ò lè ṣerú ẹ̀ ẹ̀dá kan ò lè ṣe nǹkan yẹn àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe òun ni ó nìkan ló lè dá ṣe ẹlòmíì ò lè ṣe é wọn ò lè gbà ṣe rẹ̀ ṣe kò sì lè rán èèyàn ṣe. torí lónìí àwọn míì gbà pé lóòótọ́ ọlọ́run lè rán àwọn kan ṣe kò sì ní jẹ́ bẹ́ẹ̀ o àwọn aṣẹ́ tọ́lọ́ máa ń ṣe òní tó lé ìmọ̀ ṣe báyìí ìmọ̀ ṣe báyìí ìmọ̀ ṣe báyìí àwọn aṣẹ́ wọn nì ó nìkan ló lè dá ẹ̀dá kan lè ṣe ẹni tó dáa jù náà àwọn ẹ̀dá ọ̀nà Muhammed. Muhammad sallallahu wa wasallam kò lè ṣe fún yàn kí làwọn ti ọlọ́wọ́n bá òun ká dẹ́dàá ká mú ẹ̀dá kù láyé ọlọ́run nìkan ló lè ṣe bí ká ń lé pààyàn káwọn nílé ká sùn ká má jí àwọn nǹkan wọ̀nyí. ọ gbọ́dọ̀ àwọn nǹkan ń bẹ́ ọ àwọn lè ní ọ bọrọ tọ́ ọ bá ti gbà fáwọn nǹkan ń bẹ wọ́n lè ní ọ̀sùn kọ́ọ̀tù méjì ọ̀sì ọlọ́wọ́ bá láṣọ mọ́nù níbi iṣẹ́ rẹ̀ ọgbà pé àwọn ọtí wá nu ẹ bọ́nu ọtí tó bá gbà pé àwọn kan bẹ o wọ́n lè ní ọ̀sùn pọ́ọ̀sì méjì àwùjọ tí wàá ti dọ̀tí gan o àpọ̀lọpọ̀ mùsùlùmí gbà bẹ́ẹ̀ ó gbà pé àwọn kan bẹ ibi táwọn ṣiṣẹ́ dé tó bá ní ọmọ ìyàgbẹ́ ọ̀sìn mọ ìyàgbẹ́ bọ́ọ̀ ni ọlọ́run ọba ó lé kéèyàn mọ ìyàgbẹ́ kéèyàn mọ ìyá ẹ̀dá kan ò lè ní kéèyàn yàgbẹ́ kéèyàn mọ ìyá kò sí ẹ̀dá ọ̀gbọ́n nínú àdìọ́kàn rẹ̀ ìtọ́pẹ́ ń ta ọ̀hún bẹ́ẹ̀ náà ni dídẹ́dá ká fúnni ní nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ara ń pé ìbádá kó sínú òun ni gbogbo tó máa ń jẹ́ ìjọsìn ọlọ́nìkan lágbọ́dọ̀ máa ṣe fún agbọ́dọ̀ tí fẹ́ dá mi á pè é ọlọ́nìkan lágbọ́dọ̀ máa pè tí dá mi lẹ́yìn tí wàá fún mi. lẹ́dàá táàrí káwá tẹ́wọ́ báyìí kámi lóhùn ìkẹ́bá yìí ní tẹ́lọ́dọ̀ rẹ̀ ọlọ́nìkan lágbọ́dọ̀ máa tọrọ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ Muhammad lónìí ọ̀pọ̀lọpọ̀ ń tọrọ lọ́wọ́ àwọn ṣéwù àwọn èèyàn ń sọ ọ́dọ̀ àwọn mukadam àwọn èèyàn ń sọ waliyullah kí ni yàtọ̀ tí wa àti wọ́n tó ń pè nìyà. bẹ́ẹ̀ ló ń bá kọsẹ̀ pẹ́tẹ́ tó bá kọsẹ̀ péré ló ti pè nìyà. àwọn míì wọ́n ń pè wọ́n ní kọ́dà ó ti wọnú orin àwọn kọ̀sídà táwọn ẹ̀ńsú bí náà máa ń dá ó ti wọnú ẹ̀. àmọ́ wọn ò lè tó bá mọ̀ túmọ̀ tí wọ́n ń sọ kò lè yé wọn ara àǹfààní tí ń bẹ̀rẹ̀ tàwọ́fíìdù náà níjọ́ tí tàwọ́fíìdù bá ti wọnú tẹ̀mí ayé yàn àwọn orin tó yẹn ń kọ tẹ́tẹ́lẹ̀ ọwọ́ gbà tí ègbọ́n lọ́bọ́ wá gbà tẹ́mi kọrin yìí ni. yá ṣéwù abdulkadir agidina lára àwọn orí ara àwọn táwọn kọ̀dírí àwọn kan tí wọ́n lọ. wọ́n ní a ṣéwù abdulkadir wá yọ wá nú fáwà kò lè yí wọn wọ́n ti mọ̀tọ́mọ́ tó ń wí lọ́wọ́ wọn fi tọ́ lọ́tọ̀ wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ yíyé pé náà mo ti wá bọ̀ báyìí níbi wọn máa fi ọlọ́mi lẹ́yìn ọlọ́run kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin mi àtẹ̀tí pé Ṣàngó torí Ṣàngó ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ni Abdul Qadir ẹ̀dá ọlọ́run hamada tijani ẹ̀dọ́ ọlọ́run náà tó ti jẹ́ pé jésù ẹ̀dọ́ ọlọ́run náà ẹ̀bá Ebe nìkan tí wọ́n àwọn tí wọ́n ń pe òòtà tí wọ́n pe jésù ẹ̀ máa bú wọn wọ́n sì ń pe abdul kọ́dírì wọ́n nígbà náà wòlíì ọlọ́run ni àdúhù láì ní ọlọ́run nìkan lágbọ́dọ̀ máa pè ní tawhid ní náà láti oníbi àwọn oko àtàwọn ọ̀rọ̀ yẹn nítorí pé ní tawhid nìyẹn. àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn pàtọ́mọ̀ bá dá wa ó wa lọ́wọ́ kò sáré wa lásán. nínú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá lọ́mọ èèyàn wà gbogbo ẹ̀dá tó ti dá pátá kò sí tó dá lásán àti tí làákà ìtì ọ̀bá gbé àtòyé wa àti iná wa èsì sẹ́yìn wo ni sẹ́yìn sẹ́yìn ká máa pa ọlọ́run ọba ò dá èsì sí lásán èèrà ọlọ́run ọba ò dá lásán gbogbo àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá dá òun ni. ìkọ̀ọ̀kan ló ní tọ́lọ́mọ bá dá wọn fún kò sí tọ́lọ́mọ bá kẹsàdé kan dá wọn lásán ni kò rọrùn bẹ́ẹ̀ hakimu lọ́lọ́run alimu ni ẹni tó bá ti jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́rí mọ̀ kò gbọ́rọ̀ dá nǹkan kò gbọ́rọ̀ sí nǹkan kó ló kàn sí náà ni ìmọ̀ tí mo torí ẹ̀ ṣe ó ti dòmù bọ̀. ẹ wá rí àwọn ọmọ ènìyàn táwọn náà jẹ́ kan nínú tí ọlọ́run torí ẹ̀ dá wa ọlọ́run bá dá wa ní ibadatihi wahda ká máa sin òun nìkan ìfi ń jẹ́ tawhid tá a sọ ni òun nìkan ká máa fún wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni ìdá àwọn àlìjànú àtàwọn ọmọ èèyàn àwọn ọ̀ràn méjèèjì ìdá wọn torí nǹkan mi ìdá torí nǹkan mi táyé ọwọ́ àti wọn ni ọlọ́run nítorí nǹkan kan ló fi dá ọ torí ẹ̀sìn nìkan àti nǹkan bá torí ẹ̀dá sáyé àti ọlọ́yẹ ká mójútó ìbáyádà lágbọ̀rọ̀ mójútó àwọn yòókù wa kún ni ẹlòmíì wa jẹun láyé ni ẹlòmíì wa kówó jọ láyé ni ẹ bá ń sọ̀rọ̀ ìbáyádà kò kán mo fi jẹ́ pé owó ni ń wá yóò sì kọlu ìbáyádà nítorí pé ń wá owó ọ̀sọ̀gun owó ọba ti sọ̀gun owó ọ̀sẹ̀ ẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ó ti tako ìbáàdà ọlọ́run ọba nítorí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn sáyé òun náà ní ká wá sí i a gbọ́dọ̀ sí ẹlòmíì àfọlọ́run ọba wọ́n máa kọ́ lákùrú kí nínú wa lẹ́yìn ilẹ̀ ilẹ̀ àbùdù. àtàwọn ọlá bẹ́ẹ̀ mẹ́ẹ̀. ẹ̀ẹ́dùn pé tàwíìdù ó lọ́lá nítorí tàwíìdù yìí lọ́lọ́n fi dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn nínú gbogbo ẹ̀dá tọ́lọ́n ti dá láyé àwa la dá jù wàmọ́ ọlọ́ni wọ́n la kọ́ ní kàrámẹ́ bani àdá ọlọ́ni mo sàpẹ́lẹ́ tó pọ̀ fún wọn níbi ádámà gbogbo ẹ̀dá tọ́lọ́n ọba dá pátá ọlọ́run ọba ń lò wọ́n fún àwọn ọmọ èdè ènìyàn ni gbogbo ẹ̀dá tó wọn bá dá pátá ó fi mọ́ àwọn màláìkà àwọn màláìkà ń sọ ẹnì kọ̀ọ̀kan wọn báyìí màláìkà àwọn méjì àwọn méjì kan bẹ pẹ̀lú rẹ̀ náà àwọn ní ọmọ ọkọ yẹn tó bá ṣe lẹ́yìn ìgbà yẹn tó bá tó wá ká àyàkálùkù rì sí tó bá kà á nígbà tó fẹ́ sùn. ọlọ́run arámọ́lá kù sí ọ ọyá ọláìka yìí lọ sọ lágbájá yìí ẹ pa parí bíbẹ̀ máa sọ wọ́n máa sọ pé kí ni ọmọ ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ tọ́tọ́ wọn wáyé nìyí o bẹ́ẹ̀ látọ̀dọ̀ àdìjẹ́nu látọ̀dọ̀ àtẹ́kùn náà ọ̀yà máa mójútó àwa náà rí ba àwọn ọmọ ènìyàn. nítorí tàwọ́fíìdù yìí ọlọ́run ti dá wa. nítorí tàwọ́fíìdù ọlọ́run ìbá ti rán àwọn òjíṣẹ́ wá ìbá ti rán pé yá lọ́jíṣẹ́ báwọn èèyàn ìdìrí lọ́jíṣẹ́ báwọn èèyàn Muhammad lọ́jíṣẹ́ báwọn èèyàn Musa jíṣẹ́ báwọn èèyàn ọlọ́run ìbá ti rán wọn ń ló fi jẹ́ kí ọlọ́run ọba ògbé òjíṣẹ́ dìde pé kó mo wá jíṣẹ́ fáwọn èèyàn àtìgbà tí ìtọ́lọ́wọ́n bá torí tó torí ẹ̀ dá àwọn ọmọ èèyàn táwọn èèyàn ti ń tẹ́jú lọ́tí ìyẹ̀fẹ̀ fún mẹ́ ọlọ́run dá wa nítorí tawhid ìdélọ́tì tí ó ń gangan láso nítorí ẹ̀ dára nìyẹn ìgbà tó ń bá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti wá ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ìgbọ́n ó bọ́rọ̀ òjíṣẹ́ wa sáyé Adam àlẹ́ ìsọ̀rọ̀ tó wọ́n tẹ́lẹ̀ kì í sòjú sí ọlọ́run ádámù yẹn lòdì sí ọlọ́run bá ta ló rán òdì sí ọlọ́run bẹ̀rẹ̀ pé ẹ sọ fún àwọn lágbájá pé èmi ni ẹ máa sìn ẹ máa sìn kẹrìmá látàrí ànẹ́bì nùsù ni kí ló fà á ayé ànẹ́bì nùsù òun làwọn èèyàn òdì sọlọ́run lásán mọ́ níbi tẹ́tọ́lọ́run bá ń ṣe ayé ànẹ́bì nùsù òun làwọn èèyàn òdì sọlọ́run bá lásán mọ́ níbi ìjọsìn níbi ìdáàbòbò níbi ká máa pè é lọ́lọ́run ti rán ànábì lóṣù wa lọ́lọ́run ti wa sallallahu wa sallam torí tawhid yìí ni torí tawhid yìí lọ́lọ́run ọba ló fi sọ al àwọn ló fi sọ kalẹ̀ fáwọn ẹ̀dẹ́ nìyàn eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ máa ṣe eléyìí ni ẹ jẹ eléyìí ni tàwíìdù yìí tí wọ́n wá ń bẹ ní tèmi ayé èèyàn sábàárẹ̀ tó ní tàwíìdù lábàájú ṣàlàyé ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ó sì máa bẹ ń tàn bí gbogbo yẹn bá ń pariwo kò ní pariwo ìfọ̀kànbalẹ̀ ọba apatẹ́sàn ni mu òun ó ti mọ̀ pé wájú kóhun sáré tó wájú kóhun dájú tó ìtọ́nà ọba ọba pé ń kò ní kẹwọn lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ òun ò ní sọ pé ohun ọwọ́ mi ò tó àrígbọ̀gbọ̀ ọba àbùkù ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun lẹ ti ń sóògùn owó gbogbo ẹ ti ń sóògùn owó ń sáré ni títà yìí bá bẹ́ẹ̀ nù tẹ̀mí ayé èèyàn kò ní sáré ẹ̀ yóò sábùkù ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ bá ní sáwọn nídùúlá ìfọkànbalẹ̀ wà nù tẹ̀mí ayé ẹ̀. àwọn èèyàn ní sọ pé wo ọ̀ní jí mo lé ní kó ló ní màá dùn káàkiri peter olúwa ń bẹnu tẹ̀mí ayé rẹ ọ̀ní sá káàkiri pẹ̀lú àkẹ́gbà afa alágbájá ni torí ara sí ara sí àwọn àfa nù àwọn àyàn ń pè láfa wọ́n rò para sí àfa ee kí ló wá dọ́dọ̀ àfa afá lọ́tọ́lọ́tọ́ alùlámẹ́ wà sọ́kùn àmbíyá tí bá náà wọn afá náà jogún ànábì ọlọ́ sáà ànábì ọlọ́ ọba àwọn ẹmọ ń bẹ̀rù ọba òní àwọn yòókù ń bẹ̀rù ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn afá náà ti dá láwo tí ẹ bá ti di afá débi pé kí lọ wá dọ́dọ̀ rẹ̀ afá lọ́lọ́tọ́ kàngónù àwọn ògúnjì nínú àwọn fádé yìí nù ọlọ́run ọba ya ayọ̀ kẹkàlẹ̀ ó ní káwọn fi bá tèèyàn jẹ́ kò sọ kánífà nàbí ńgbà àwọn ọ̀tá rẹ̀ ọ̀yá wọn ní gé ìtọ́ máa sàfún wọn rè òpítà oníbà wà nù ní ẹ̀dá kan àfọlọ́ ẹnì kan ní sọ pé ìtẹ́ ẹ̀dá kan àwọn ni wọ́n ní àbá ah, ni wọ́n ní yàgbẹ́ ọ̀ yàgbẹ́ ìmọ̀ yàgbẹ́ náà ni nọ́ọ̀mù náà ni kí yóò yàgbẹ́ bí o bá rí gbẹ́ yàgbẹ́ wọ́n nke lọ́dọ̀ ọ̀dọ́ pọ̀ ẹkùn lóògùn wọn fi yàgbẹ́ àmọ́ ara tó tó rúgbẹ́ bá ń kọ́ ìdí àyà má dá ọmọ ìyá ni ọ àgbàbẹ lọ wàlúwàlá ìhàdí ọ gbọrọ nínú àdì ọkàn bẹ́ẹ̀ tó bá ti lé nínú àdì ọkàn ọ ti káàpì rí ọlọ́sọ fún ọlọ́run ní ọ̀rọ̀ tó fẹ́ sọ fún ọ yìí sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n lè mọ ta lè ní ọlọ́run tó lè amúlẹ́kù ní nọ́ọ̀sì náà fún àánú wọ́n lè abọ́rọ́ ni ilẹ̀ máa ṣe ọ̀gbọ̀. sọ fún wa pé lè amúlẹ́kù ní nọ́ọ̀sì náà fún àánú èmi tí mo jẹ́ Muhammad náà tọ́lọ́run ọba rántí lè amúlẹ́kù ní nọ́ọ̀sì náà fún àánú oore tọ́lọ̀ ọba ò ṣe fún mi tí ò kọ mọ́ mi kí ìlágbára láti ṣe fúnra mi. ìkọ́mọ̀ ń bẹ láwùjọ ìbá wà ń bẹ̀rẹ̀ àbí ìṣẹ́ bá rí àwọn àbá mi wọ́n lè sàn ìdíje lérí. wọ́n ní tọ́lọ̀ ọba fẹ́ fún ọ àwọn iṣẹ́ kan bẹ tí ẹ̀ máa fi ń sàtọ́lọ̀ ìtọ́lọ̀ ọba fẹ́ fún ọ yóò sì fún ọ. sáwọn ọmọ ìjà anábì lọ ni anábì tọ́lọ̀ ọba rán asílẹ̀ o sẹ́yìn náà bẹ ń tẹ́tẹ̀lé náà bá o gbogbo àfá àti máa lọ pé mọ́wọ́ rí mọ́lọ́ mọ́lọ́ káàmà sí ámì sọ ti bẹ́ẹ̀ iná ó ti bíyà náà nù kìí ṣe ẹni ọlọ́ kúlẹ̀ amúlikúlẹ̀ náà ti náà fún àná wàlẹ́ bọ́ọ̀rọ̀ sọ pé mi tí mo jẹ́ Muhammad náà ìwọ tí mo rán sáwọn èèyàn ìwọ ogun lágbára láti ti àǹfààní kan wá lẹ́mìí ọlọ́wọ́ ọba òkọ fún ọ. àbá àti èbá àti àfàwọn yẹn bá a bí o irọ́ ní bẹ́ẹ̀ mẹ́ anẹ́bí àmà bá a bì ọlọ́run wa fi àwọn àpẹẹrẹ òní ó wá fi lélẹ̀ kìí fi ọ̀rọ̀ lásán Aisha rọ̀bí ọlọ́run sáyẹ́lá àníhà ìyàwó ànẹ́bí ni kò bí máa rí kò lóyún rí ó sì wù kó bí ó sì wù kó lóyún. fọ́ọ̀kì ànẹ́bí lè fún ẹ̀dá kan ní ntọ́lọ́wọ́ fún ni yóò fún Aisha àwùjọ tí wà ibi tó dúdú dé mo sọ́njò ní yìí o mo ní gbogbo àwọn táwọn èèyàn ń pè lẹ́ni ọlọ́run ọba láwùjọ táwa bára wa yìí iṣẹ́ èṣù ni wọ́n máa ń ṣe wàláì iṣẹ́ tọ́lọ̀ máa fi ń bínú sí yàn ni ẹwà tó máa ń yẹtẹ́ wò tẹ bá mú ọmọ kan lẹ́nu kan bá lóun fẹ́fẹ́ nìkan wọ́n ní ẹmọ́kọ̀ rẹ̀ ẹ̀kọ́ ẹmọ́kọ̀ rẹ̀ wá ẹ̀yà rẹ̀ á ẹni ọlọ́run wọ́n lọ àwọn sẹ́yẹ sẹ́wò ni o. ànábì a mẹ́ni ájá arọ́ọ̀fà ẹni bá lọ bẹ́ẹ̀ ni sẹ́yẹ sẹ́wò fàṣẹ ẹlẹ́hu àǹṣe in tọ́wádìí kan lọ́wọ́ rẹ̀. lamu tukuba lahu sọláàtún ọdùgbà ìnà lẹ́yìnlá. irun tó bá ti fọ́tí dèsì ọlọ́run nígbà sẹ́ni ọlọ́run àbẹ́ni èṣù. àwọn ẹni wọn máa jí kiri. ìtọ́nà ọba ọgbọ́rọ̀ ní àdìọ́kàn fi hàn kalẹ̀ fún wọn tó bá ní àdìọ́kàn rẹ̀ wà láì ọtí ti káàkiri torí pé ìjọ náà nìkan ni ànábì ló sọ ọlọ́ọ̀ ní kánábì ló sọ́nù fún àlélọ́wà ó ti wá kọ́dà àti rí ó ní ìlú kan pé ọba ní ọlọ́dọ̀ àwọn àbá kò sọ́kọ̀ rẹ̀ òun náà wá dá alẹ́ jẹ́ kò sókò rẹ mẹ́ àmì mi mo fi sí mo fi kò sókò rẹ mbẹ́ ọlọ́run ò kọ́ kò kókò rẹ sínú àwọn tó jọba ń lu yìí àmì mi fi sí mani àn nǹkan nàbí ò lè dánwò àyà kan náà ń kàkàlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sí ọ̀pọ̀lọpọ̀ nù ẹ lọ́dà lẹ́nu ọlọ́wọ́ bá àwọn ẹ̀fọ́ àti bóòlá adẹ́tọ́ ayà ìkúlẹ̀ amúlikùlì náfì náfàn ìtọ́nà ọbọ̀ bá ṣe fún mi ní ọrẹ́ ní ilé fàfúnra mi wọ́n lẹ́ àtọ̀rọ̀ ni àlébì ní ìnira tọ́lọ̀ ọbọ̀ fi kàn mí ní ilé fi kanra mi ilẹ̀ máa ṣe Allahu èyí tó bá wù ní kàdé bí ṣe ń là lọ́wọ́ ní ńlá náà bí ṣe ń pété ìtumọ̀ rẹ̀ wá ni pé oore tọ́lọ̀ ọba ọba o fẹ́ni kọ̀ọ̀kan wa ànábì ò lè ṣe oore ṣe kọ̀ọ̀kan wa ànábì ò lè ṣe àwọn sọ́wọ́ ti lọ́wọ́ ànábì rí wọ́n ní dáhàbà hàlù dúdú àwọn ti kọ́ lọ́dọ̀ à ń gbà àwọn ti sàárà wa ànábì sàánú wa ànábì ni àwọn àfáà ni ó máa sọ fún yín pé sẹ́yìn ò máa sí fásíà ní kẹ́ẹ̀dọ́ lọ́wọ́ àwọn tẹ́ jìnà sínú àwọn àfáà nù jàmá mùsùlùmí peter ó ti bá ń bẹnu sẹ̀mí ayé yàn ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba yàn ọlọ́run wa man arada an dhikri fa inna lahu ma'ishata danka wa nahshuruhu yawmal qiyamati a'ma bí yẹn bá fi lè gúnrí kú

ṣé gbogbo ẹ̀sùn kìlá fún wọn á pọ́n ṣé gbogbo alùsùn náà fún wọn á pọ́n à ń kó ni fún òṣè tùnú bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ rẹ̀ pé ẹni bá borí kú ò níbi ọ̀rọ̀ mi ọlọ́wọ́n ba níbi ẹ̀sìn mi ọlọ́wọ́n ba níbi ìdájọ́ mi ọlọ́wọ́n ba fàyínà láwùn mọ̀ ẹ́kàtà tó ń kà ìgbésí ayé tó máa gbé ìgbésí ayé tó lé ni bilail hazim ẹ tó bá jẹ́ alùsùn náà nìkan ìgbésí ayé tó máa gbé kò ní láwùjọ tàwa yìí ibi tàbí ẹ̀ bá dẹ̀ bára yóò ti lé nǹkan kan ọ̀fà lọ́wọ́ nípa wàláì bí mo bá ti lé yìí mo ti àbáyà sáré lọ́wọ́ mo lè fi ta ọ̀sẹ̀ máa wá fi ta ọ̀sẹ̀ owó kí ni mo fi sí. àwọn pariwo níjú òjá pariwo àwọn sọ pé kò sọ́wọ́ fẹ́ dá nítorí wa ni yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà ni tó kò sáà káyọ̀ sókè à ń káyọ̀ sókè mbẹ́ ẹlòmíì kò ní ní ẹ̀ sókè mò ní àmọ́ kèé sọ owó ni wọ́n ń sọ yà yín ẹlòmí ò ní owó wọ̀ láìlẹ̀ àbí kò ní sí pẹ́lá pé eré atẹ́kùtà wà ní àwọn ọmọ dápọ̀ àrùn sáfún yín nìsín káyínà pé wọn ò lè sùn sẹ́ni máa ń wọlé ìṣẹ́yìn bàbá yìí ọrùn ti dùn báyìí wọ́n sì máa wòrè kò sí ọrùn jọba owó sì ń bẹ wọn ni owó kọ́ nìṣòro àwọn àmọ́ wọn ò ní fọkànbalẹ̀ lẹ́kùn tẹ́ bá wọ nílé alùsùn náà tí máa ń sàkìtì máa ń sàkìtì yóò gbà ń pa ni ẹni tí ẹ bá ti yálùsùn ọ̀fọ́ máa ń búra ní àwùjọ yìí tí òkúta bá wọlé wọlé rẹ̀ tí máa ń tura yìí àfún ni mo ti ṣàpapọ̀ bí òkúta wọlé lẹ́yìn eléyìí ẹsẹ̀ òkúta lásán o yóò sì tajà dùbáyìí dé àwọn bàbá aláwo ní bàbá àti ẹ̀dáfẹ́ gbà mí o wọ́n ti ń dẹ́gbẹ́ káàkiri o èkúté tọ́gbà pa kí ló fà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gúrí kọlọ wọn náà báyẹ̀ ti nígbà bẹ́ẹ̀ ń bá lálàá alá ọkàn lálàá nọ́ọ̀mà ní kí ẹ lálàá ọlọ́run àti kí wọ́n á lé ọkọ̀ wọ́n lọ́kọ̀ yúdì

wọ́n yé sí tán ológun pẹ̀lú àwọn àti àníkà òyìnbí ni pé àbáńdà kó jáde wọ́n lù ú pàrọ̀ lérí ọjà lórí ọ̀pá ló lérí àmọ́ tó bá lu ọlọ́jì sáré gbàǹbẹ̀ láàrẹ̀ pàrọ̀ òun ní ti jẹ́ tàwọ́fíìdì ni abiola ọba wa lẹkẹ ọlá musa kan òjò àìṣe nítorí káwùjọ yóò rárá àràdá báyìí àròsí tàwọ́fíìdì ni òun ní ojú ó sì balẹ̀ tí yóò bá ti sí tàwọ́fíìdì kò ní sí amúnà ló jẹ́ pé gbogbo àwùjọ tó bá wá security tí o bá ti tàwọn ìdì wà láì irọ́ wọn pa fúnra wọn bẹ́ẹ̀ la bọ́ púpọ̀ ara mu àwọn ológun ẹborí wọn. ọlọ́ni alladhina amanu walam yalbisu imanahum bizulmi ulaika lahumul amn wa hum muhtadun. gbogbo ẹ tó bá ní tàwọn ìdìlá tó bá ní ìmánì tí wọn bá fi ẹbọ kún ọlọ́run láwọn ní oyún ni wọ́n máa ní fọkànbalẹ̀ ní gbogbo tí wọ́n wà wọ́n máa ní fọkànbalẹ̀ loss of mind wọn ò ní so nǹkan mẹ́lẹ́ ẹlòmí àti ń ṣe wá àti pé kó já gbogbo tuntun mọ́lé kò lè já ẹ̀rú mà lọ́jọ́ ìfà àwọn yóò alájọ aláwọ̀ yóò fà yóò fẹ́ já wáyé ẹ̀ tí máa fi lè já pẹ́rẹ́ wo ọlọ́run sáré wájà rẹ èmi aláwọ̀ ìmọ̀lá mi lẹ́wọ̀ ọlọ́run ti ń sìn ìjọ wọn dá sínú kò tó ẹ̀kọ́ já àmọ́ tí táwọn ìdìbò àbílẹ̀ dé nínú sẹ̀mí ayé yẹn yóò já ni ìfọ̀kànbalẹ̀ ni ibi tí wọ́n fi ìfọ̀kànbalẹ̀ tiẹ̀ sí dọ́lọ̀ òfìsì ni ṣíríkù ni jàmáà abiyọ́nà ọba ọba alẹ́kẹ́ọ́lá wọ́n tàbá táwùjọ yìí ṣe o wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم àdọ́kọ́ sọ́nà ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni kútùbà alákọ̀ọ́kọ́ àṣàlàyé fún wa nípa fọ́dún tawhid wọn láti ń bẹ fún tawhid ó pọ̀ jù bá ń lọ ó pọ̀ jù bá ń lọ àwọn àpẹẹrẹ pọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà àpẹẹrẹ pọ̀ lọ́dọ̀ àwọn àfà àpẹẹrẹ pọ̀ tó ọgbọ́n máa rí láàrin àwọn èèyàn láwùjọ tájọ ń gbé yìí àmọ́ torí àsìkò òní ni thirty ọ̀nà thirty one ọ̀túnla ní January fourth. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a tẹ̀lé mọ́ràn ànábì má wọ́n bá fẹ́rẹ̀ rọ̀. nítorí wọn ni yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ yóò bá wọn kòwé o yóò bá ní tá sínú èpè ẹ̀pà ẹni tí ó yóò yó ẹni tí ó sì ní òní yó gbogbo ajá tí ó bá ti sọnù láyé òní gbọ́ kí ọdẹ bánẹ́bí ti kìlọ̀ fún wa tó àtàjẹ́ mùsùlùmí sí àní tẹ́ ẹ mọ́ kọ́ sí àwọn gèpè rí ànẹ́bí kìlọ̀ kọ́dà ànẹ́bí kìlọ̀ rí pé ẹ ní dàgbàsókè lóògùn gbàtẹ́ bá ń tẹ̀lé wọn àwọn gèpè náà ń kọ́ sí lónìí ẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí mùsùlùmí lónìí wọ́n ti ń kọ́ mi kékeré ni gbogbo àwọn àṣàlátù táwọn èèyàn dálẹ̀ ẹ béèrè pé kí ló dé tó fi dálẹ̀ ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n sọ pé àdìsí rèé àtàndálẹ̀ wọ́n jẹ́ fún àwọn wa tán ìjó àtìlù làwọn àti dájú àtìlù lẹ̀ ànábì lẹ́yìn ànábì ò pé bóòlù ànábì fi lè ṣe tó fi láàrin ọdún mẹ́wàá láàrin ọdún mẹ́wàá gbogbo àwọn ará Madina ó ìsọ wọn di mùsùlùmí kò lùlù kòjó ọ̀nà ni ránà gbà ẹwọ ọ̀nà ni òun làwọn alùsùnà gbà àwọn ọmọ èèyàn sì ń rí bọ́ọ̀lù sẹ́ka máa rí láyọ̀ ẹ̀ ti dáta láti náà lẹ́ni ti àwọn ìyàwó ìrọ́ òmí màlúwà láti káà máa mú òmí òmí ṣe tò ní náà tí bá ń lásà láti ní òjá àbù wọ́n fọ́ di yúnífọ́ọ̀mù ẹ̀sákì yúnífọ́ọ̀mù náà làwọn ti sìn náà ó di jọ Sunday kẹ́tọ́ wá sí ẹ̀sìn jọ Sunday ní ti ìsìn náà gbàgbẹ̀sìn ẹ̀wọ̀n náà kálukú wa pọ̀ tiẹ̀ síbẹ̀ àwọn ni giant àwọn ni kamat àwọn ni inna lillahi wa inna ilaihi raji'un. tí mùsùlùmí bá sí ìyàwó lónìí wọ́n kọ̀ sàn káfì níbi ìkómọ náà wọ́n kọ̀ sàn káfì. gbogbo nǹkan jama islam dá o al yawma akmaltu lakum dinakum ọlọ́run mo ti kẹ́ẹ̀tì fún yín àwọn tó dáa tó dáa mo kọ́ bẹ́ẹ̀ wọ́n àtúbọ̀mùsọ àlékún ní ìmọ̀tì ìdẹ̀ra mi mo pé fún yín wọ̀rọ̀ dídù lẹ́kùn mo lè ìsìlámù dínà mo yọ́nú sí ìsìlámù fún yín lẹ́sìn ẹ ó ti yọ́nú fún ọ kí ló ń ṣàfojú náà sí. gbogbo ọdún tó bá wá kà ń ṣe wọ́n lò mí ẹ máa sọ ìwọ̀n bàbá tí mo kọ̀ níbi wọn kọ fún wa gbogbo ọdún bá bá láyé ó yẹ kó ṣe é ló ti wá ṣe é ó máa sọ fún ẹ̀kọ́ Ah, dákùn tí inú kun wọlé yẹ dín ọdún méjìlá wa ní ọdún àwẹ̀ ọdún léya eléyìí tí gbogbo wa ní bọ́lọ́ ti kà á mú ìwé ìròyìn tó gbé jáde wá ṣé o bọ̀ January forty kí ni tàwọn Christian àti gbogbo wa náà ní irọ́ ni o January fourth kìí sọdún tó yẹ kí mùsùlùmí bá wọn ṣe wọ́n bá wọn ṣe o má dára ọ̀tọ̀ ń jọ náà tẹ́ẹ̀ ti máa ń jẹun lọ́mà ní gbogbo ọjọ́ sunday náà ní kẹ́ ní sunday tí ń bọ̀ yìí má ṣe sáwọn jẹ yín á ah! òní jẹ́ náà rìpọ́tì àwọn àtẹ̀jẹ́ mi máa jà díẹ̀ àjẹkú náà lẹ́jẹ̀ ẹ jà má jà díẹ̀ ńjọ́ náà àyàfi tẹ́ẹ̀ bá máa ń jà díẹ̀ ní gbogbo ọjọ́ sunday ẹ gbọ́dọ̀ dá ọjọ́ ìyàtọ̀ kí á ah! èrè jáde lọ́dọ̀ kan ọ́ àtàkùlé kò sọ́dún o àwọn kà ń ṣe simakiya apiniya nǹkan tẹ̀ ń dàmú àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ìta àti ma ẹ̀ẹ́n ìdí adéjọ́ ní ẹ̀sùn lápiniya eléyìí tó dé ìta àdàrúbọ̀ yín lójú ni ó ti jó táwọn kíyín ní jíra tí kápiniya pé ẹ̀kọ́ ti jíra náà lẹ́rìí wà ní ọkíyàn eléyìí náà má kíyàn èyí tó wá pọ́ ní ti máa ń bọ̀rọ̀ lọ́kàn jẹ́ tí ti máa ń rún yàn ń mú ẹ wá rí àwọn àfà ó bá di láàárọ̀ Sunday yìí wọ́n jáde síta ní ìdálélù àti pàánù lọ́wọ́ ni wọ́n máa lọ na GRA ọlọ́run ti mú kọ́nà nípa ìrọ́dún yìí kò sówó irú àwọn àti báyìí wọ́n gbọ́ yìí ni wọ́n ti ní kò lẹ́yìn ìgbà tí òṣòwò tó wọ́n náà fún mo gbádùn Buhari gbogbo àwọn aláì gbogbo ọkọ òkú mi ò kú òkú gbogbo ọjọ́ mẹ́jọ gbogbo gbogbo ọjọ́ mẹ́jọ kí n sọmọ ni àmọ́ tó tó yìí ń báyìí lọ́kàn jẹ́ àwọn táǹkì láàbà ẹ wàá kóra jọ wá january fourth fún fáwọn èèyàn kí ló dé afẹ́ bọ́ sí tuntun ọlọ́fẹ́ kọ́bọ́ jẹ́ ti kalẹ̀ ó tún ti mú aráàmù náà ó tún ẹ ti ń jò ní wọ́n kọjọ́ náà wọ́n jẹ́ ti ẹ̀ jẹ́nuá tí ó díjọ́ ètí jẹ́nuárì wọ́n ká bá níbi láyé wọ́n ká jẹ́nuárì fẹ́bárì yìí wọ́n ká òkúta tẹ́lóyún wọ́n ká bá níbi láyé nítorí báyìí bá ti jọ̀lá nítorí báyìí àdánwò ńláńlá ni o gbogbo àwọn mùsùlùmí wa kálukó lọ sí ilé àsálátù wọn èyí tí ó lọ táíwò lọ táíwò èyí tí ó lọ yábọ̀tù lọ́wọ́ yàn yábọ̀tù ó wà kẹ́rin lọ́wọ́ ah ẹ̀dì ń pẹ́jìjọ kìrìsìtẹ́nì ẹ̀dì ń pẹ́jìjọ kẹfẹ́ ní báyìí káàmì ti kẹ́kùn yín ẹwà kẹ́ lọ́wọ́ ẹ máa fún aago méjìlá aago méjìlá ah subhanallah wọ́n ti dọ̀kọ̀lọ̀ irú ta ló sọ fún káàgó méjìlá ọjọ́ ń bẹ̀rẹ̀ ta ló sọ fún yín bẹ́ẹ̀ níbo la ti kà á ẹ̀dì bẹ́ẹ̀ náà bá tẹ́wúsẹ́ ní òde ìwúlọ̀ torí àká ìlẹ́fín tẹ́ẹ̀sì àti pé kò ní dáhùn yóò kí ó tó máa tẹ̀sì torí àká ìlẹ́fín tẹ́ẹ̀sì tó gbogbo tẹ́ẹ̀fín tẹ́ẹ̀sì yìí láàfin kìtàrú wọn láàfin sunna kò sínú parí kò sínú àdíìsì ajẹ́pẹ́ kò ní ìdíkẹ́ yẹn kéwú kó tó máa dàbánu ni adékò làákàyè rẹ̀ ó ní làákàyè rẹ̀ mi ń ṣe làákàyè làákàyè rẹ̀ mi ti tù sí ń lọ pòfẹ́sọ̀ làákàyè jẹ́ ti ń lọ sọ ajẹ́pẹ́ kò ní ìdíkẹ́ kéwú kéwú jẹ́ kébi useless lókùngbà tẹ́ ẹ̀ bá lè máa mú ìdájọ́ yín iṣẹ́ ń ṣe nínú ẹ̀sìn nínú kìtàbà ti súnà kí náà tó ilé àbá àti lórí kíní ẹ wà lọ kóra yín jọ wọn àmà wa go fásitì jẹ́ márùn-ún wọn máa jíra wọn ni subhanallah èyí tẹ́ ń serú ẹ̀bẹ̀ ọlọ́run ọba kọ́dọ̀ ọ̀gọ́rọ̀ ọ̀gọ́rọ̀ rẹ pé jáàrì kọ́ọ̀sì ìnísùn kí ni ń fi ọgàn ta ló sọ kọ́ọ̀sì ọdún ọba ń lò síbi síbi òǹkà ẹ̀bùn fún yín nù ta ló ìlọ́tù kọ́dì tá ń ń tá ìlọ́tù kọ́dì gbogbo bọ́jẹ̀tì tí wọ́n ti rọ́bì wọ́n ti sí látò sẹ́yìn ti kí ẹ má dánwó ẹ wò wọ́n tó bá ti ní pílánì ẹ̀ má lọ má àti sọ fún wa yìí ọlọ́wọ́ ó ṣe wọ́n rẹ̀ nìkọ̀kan wa tó wọ́n bá wọn sọdún nù ẹ jẹ́ kí tí náà tóyin ẹ má yà ọlọ́dún kòkòrò ó di jó táwọn bá sọdún wa sì má tiẹ́ nìkan sí apinu yìí ẹ̀ èyí tí wọ́n kí lọ́dún tó lọ tẹ dáhùn àtàtà dáhùn kí ni àwọn ìbẹ̀nu wa nísì ọtọ́ díẹ̀ dáadùn wa lọ ọ ti dáhùn àwọn ò ti dáhùn tí wọ́n lọ bí dájú wa lọ nísì Súnáni Happy New Year nígbà tó ọ̀gbọ́n ni àdákanmọ̀ níjọ́ kan mọ̀ wọ mọ́tò ọdún lé àpò ọ̀la. Ni wọ́n ń bọ̀ wá Mọ́dé Táíwò sàlẹ̀. Fẹ̀ pé nílọrin ìmọ̀ lúmi o, lọ́dún lé bá pọ̀ lọ́ba yìí, ẹ̀ máa rí gbogbo ẹ̀mọ̀ tètè ó dọ̀bú wa mú. Ìyá kan báyìí lẹ́yìn ẹwọ kí wọ́n bàbá tí ẹwọ pẹ̀lú ní ọ̀fọ́dún lè yàkọ̀dá mímọ́ ni láyé tẹ̀ lú mi. ó wá bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ní ọgbà ni wọ́n kíjà ní ìkàtà ni wọ́n ó mọ̀ tí wọ́n ṣe ń lọ ni. wọ́n ń gbógun ni. mo lẹ́gbẹ̀ẹ́ bá ní wà lẹ́kọ̀ọ́ ó gbé fún ni. ẹwọ́n náà wà mẹ́rin àti ó fẹ́ dì náà kò mọ̀ tí wọ́n ṣe nílọrin ọdún lé àkọ́lá ọdún wò mọ́ tó kí ló tó wọ fún wọn báyìí nǹkan ní sí ọ̀ owó mọ́ tí wọ́n ṣe ẹ wá wọ ẹ lónìí ẹ máa rí ní ọ̀pọ̀lọpọ̀ mi fún ìtumọ̀ post facebook whatsapp happy new year. ẹ bọ́lọ̀ ọba jó ẹ yìí tẹ̀yìn ọlọ́run ọba ẹ yìí tí ọ̀rẹ́ ọlọ́run ọba torí ọ̀rẹ́ tó bá jí ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ mọ́ tó wà ọba ó ní títù lákùnrin dínà ìsìláàmù nìkan ni mo yọ́nú sí lámàrí ọmọ ọba ni ó wòlí ọmọ ní ìsìláàmù tó yọ́nú sí òun náà wọ́n ló yọ́nú sí wà mí yẹ́bù tẹ́kì gọ́rọ̀ ní ìsìláàmù dínà ẹni bá lọ mú ẹ̀sìn lẹ́yìn ìsìláàmù wọn náà yóò kí bàbá mi ní wọ́n lọ́la nígbà lọ́wọ́ rẹ̀ gbogbo tí ń jẹ́ ẹ̀sìn láyé ọlọ́run bínú sí wọn gẹ́gbẹ́ gbúwa ní wàlá ni ṣùgbọ́n kìyàn ẹ̀sìn mọ́ràn ẹ̀kọ́ sí alẹ́gbẹ̀rẹ̀ Ibrahim alayhi salatu wa salam tó bá di ní ọdún wọn ó fẹ́ sí ní ọdún ẹlọ́kẹ́ yá mi ń sáná wọ́n fi ṣẹlẹ̀ ìṣe ọdún ọ̀gbọ̀rọ̀ yá yá wọ́n wá náà lálẹ́ bí wọ́n tẹ́kù wá ó débẹ̀ ọ̀hún ọ̀tá ó débẹ̀ ẹ wá rí àfa mi mo ráfa mi ti ń sọ nípa onígbà tó ń wá Zaria ilé mi báyìí fúláàtì mi àti kẹrẹ tó títẹ̀ mi ni tó bá dijọ́ Sunday báyìí mọ́ yíyí àwọn tóbi kọ́kọ́ lọ́sọ́ ti kíláà ní nísìn ọmọ ìyá ni wá àfa nípa àfa àgbàlù yìí nípa. ìwọ́n yí ẹ̀sìnkó náà padà yóò náà torí ọ̀rí ẹ̀sìn Ṣàngó àti ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ọ̀rí jẹ́bi nǹkan náà. tó tó má sì fún ọlọ́njẹ wí ọ̀nà ní kẹ́mẹ́ gẹ́má. wàláì bọ́sẹ̀ ní pápá wa ti sọ àwọn ikú yàn má. ó tó bí ọdún mẹ́ta sí bàtà àti ẹ̀dẹ́yà yín náà ni àwa ṣe wá ẹ má fáwọn yẹn àwọn kíṣẹ́ máa ń fáwọn ló ń fún wọn abákùnrin àmì báyìí òun wọn ah, àti ẹ̀rọ wọlé lọ́dún yìí wọn láwọn àfáà gbà ẹ ní ọjọ́ ọdún kan tí èso náà ọdún tó bínú sí ànábì ń torí ẹsẹ̀ tó pa òun ni ló fi wọnú ọlọ́run ọba kìí sí ọ̀nà kékeré fa ní january fourth kọ́pìlẹ̀ dáàdì ẹ̀ dùbúlẹ̀ tó bá pa nítorí kọ́ ọ̀nà sí january ọlẹ́ wọná torí ẹ̀ torí kìí sọ ọdún tó lọ́ba yọnu sí kìí wá sí ká pa ẹ̀ránjọ́ ni àbí ká pa adìẹ́njọ́ náà ó jẹ́ haram wọ́n yà ìkómọ yín bọ́ síbẹ̀ ẹ̀lẹ́ pa àtọ́wà ní wọ́n ti ní ọmọkùnrin ránjọ́ náà ọwọ́ àmì ìkómọ rẹ̀ ìkómọ díẹ̀ àmọ́ pé à ń pa ẹran yìí à ń pa díẹ̀ yìí à ń ṣe ráìsì yìí torí pé nú ìyẹn láwà gbé fún lẹ́nu rẹ̀ yé lọ́sọ́ọ̀bù kọ́lá bí ìbá lọ́sọ́ọ̀bù jọ Sunday lọ́sọ́ọ̀bù jọ náà bí ìsúnjú máa ṣe nìyẹn kọ́ọ̀lì fún yehudi wà náà sọ̀rọ̀ Islam máa ń lọ sí ìdàkejì nígbà tẹ̀sí bá lọ ni títí kan bí wọ́n jáde ńlé fún ni ìyàwó wọn tí wọ́n ń sin sóòsù wọ́n jáde ńlé fún ni ó dìgbà bá parí kan tó wọlé òun ní jẹun òun ní jòkó pọ̀ òun ní sẹ́gbẹ́ ànábi wá ní ẹ̀yin mùsùlùmí bí ìyàwó yín bá ń sin sóòsù ìsìláwù kún la ṣe ìkìn ìlànà ká gbogbo nǹkan náà báyàwó yín ṣe ẹlẹ́ dìímà ẹlẹ́ bá jẹun ẹlẹ́ tó gbogbo ẹ̀ ẹnu mọ́ ni pé ẹ má sùn mọ́jú abẹ́rẹ́ nìkan gbàtàwọn Yahudi gbọ́ erí fọ́ wọn lọ́fíjọ́ pé ẹni tí Yahudi kórìíra jù láyé àwọn nàkọ́rọ́ alùsùn náà ni torí pé àwa nìkan làwọn ń yapa wọn tó bá dijọ́ sunday wọn ti sọ kọ́dà fún ọ̀tajà wọ́n tún gba alára lọ́dọ̀ lọ́wọ́ ba kí ló dé ànábi ni kọ́ọ̀lì kúlì yẹhudi wọn nà sọ̀rọ̀ ẹ yapa wọn. gbogbo ẹ̀ láti sọ fún wa nítorí lẹ́yìn àbí ọlọ́run ọba wọ́n sàmì kọ̀ọ̀kan wa bí ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa sallim